ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه وازواجه وذرياته والتابعين لهم احسان الى يوم الدين وبعد فاعلم عباد الله أن الغاية المنشودة في التشريع صوم رمضان تقوى الله تعالى قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الصوم عبادة الله فالصوم عبادة لا تقوا إلا بتقوى الله عز وجل ولذلك ذكر الله سبحانه وتعالى ما كان الصيام وما يتعلق بهذين الآيتين تذكر فيما آية منشودة في تشريع صوت رمضان ألا وهو تقوى الله تعالى والآية الأولى بين أيديكم وأما الآية الثانية قوله تعالى كذلك يبين الله آياته للناس لعلهم يتقون عباد الله اعلموا انه لله الامر من قبل ومن بعد وبه تتم الصالحات وبنعمته تتم الصالحات وقد شرع لنا سبحانه وتعالى عبادة جليلة على رأس شهر رمضان ألا وهو عيد الفطر الذي لا يخل من هذه الآداب ومن سنن ذلك اليوم الاغتسال والتثييب البدن واللبس آثم الثياب والحرص على الأكل قبل الخروج صلاة العيد كما يفعل رسول الله صلى الله عليه وسلم حيث يأكل التمرات مشرج كما يستحب التكفير من غروب الشمس آخر يوم في رمضان إطلاقا من قوله صلى الله عليه وسلم صوموا لرؤيتي وابصروا لرؤيتي حتى دخول الإمام للمصلي حتى دخول الإمام للمصلى والذهاب إلى المصلى بالسكينة والعودة من طريق الآخر وأهم ما نستحل به يومنا هو آداء صلاة العيد في المصلى وإخراج زكاة الفطر قبلها التي جاء في البيان أولى اعلم عباد الله أن العيد فرصة لتقوية الروابط الاجتماعية وأرسل صلة الرحم وتفقد الفقراء والمساكين وتبادل التهنئة لعبارة طيبة مثل قوله تقبل الله منا ومنكم كما كان منتشرا بين السلف عباد الله اعلموا أن الكرم مشروع العيد ولكن بحدود طاعة ولكن بحدود طاعة الله بعيدا عن الاسراف أو المعاصي في الحاقد والمشرب والملبس واجعلوه يوما واجعلوه يوما للشكر والنفس شأناه كما جاء في الحديث عن نبيسة الأذري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيام التشريف أيام أكل والشرب وذكر الله أخرجه مسلم فالمناسبة أنها يوم العيد. kúrò lọ́dọ̀ ọ̀tẹ̀ ìtàn ẹ̀kọ́ ẹ̀ lè gbé ẹ̀yìn tí ó túnbà wá tẹ̀lé ẹ́ tó kíra sọ pẹ̀lú ọlọ́wọ́ bá tó ṣe pé òun náà ló tó kọ rẹ̀ jẹ́ nínú kápẹ̀ bó ṣe pé rẹ̀ nínú ìtumà tó pé hárí òun náà ló tó kọ rẹ̀ jẹ́ tábálẹ̀ àwọn ẹni tí nǹkan àbí ọ̀gbọ̀dọ̀ wájú lọ ẹni tó kò fẹ́ tó tó jẹ́. Báwọn bàbá tó ọba ń kó àwọn kan, àwọn kan sì máa kó ìlà rẹ̀. Ṣùgbọ́n ọlọ́run báyìí, ẹnì kan ò gbọ́dọ̀ wá jùlọ. Ẹnì kan bá wù ọ́ lẹ́nìyẹn, tó bá ti lọ́ọ̀ lè ṣe sí òní tó fi kó ìlà rẹ̀ lọ́la. Ṣùgbọ́n ọlọ́run báyìí, ó ṣe tó ọba ìrírẹ̀ na ọba Rahman ọba títẹ̀ rẹ̀ kálé jáko èèyàn àlìkẹ̀lú gbogbo ẹ̀dá pátá ìgbà náà ti yẹn dú ó pé ẹnu àwa òtú àwa tá a dùn wá mọ́sálásí lọ́wọ́lọ́wọ́ yìí agbára rẹ̀ gbé láti bùkátà wa ẹnu àwa mọ́sálásí ó rí pé yóò torí pé ń sọ fún ọ yìí pé mo sì ní ìdí mọ́tò tó dáa láàrin wípé bẹ́ẹ̀ ni ó ti náà sọ tó kálukú náà fẹ́ ó bọ̀rọ̀ wọ́n ti wá sọ tá à yìí tó kálukú sọ nǹkan tó kù kájà sí tóun nídìí láàrin wípé bẹ́ẹ̀ náà ni yóò tú ọ náà wípé agbára mi ò lè gbélé yìí o agbára mi ò lè gbélé yìí o agbára mi gbélé léyìí etí mo lè gbélé léyìí etí mi ò lè gbélé léyìí eléyìí fi hàn wáyé pé.

kí wọ́n sọ pé tọ́lọ̀ fẹ́rẹ̀ kó ní ti inú òfin màá ṣe kò sẹ́ni tó lè sọ pé kí n ṣe tó wá tó wo òun tó wù èmi lè lóde. ti jọ náà ọlọ́run náà kàn wọ àwọn èèyàn náà nígbà táwọn náà jámọ̀ kankan. wọn àti ẹ̀ lè jámọ̀ kankan ní gbọ́nà. àwọn tí ó jámọ̀ kan àwọn tí ó pàtàkì ní gbọ́nà àwọn tó náà bá àlejò ọlọ́run kà fún gbọ́nà àwọn ẹni tí àwọn náà bá ti tọ́lọ́ àwọn tó gbọ́dọ̀ ọ̀gá ìlú ilé yìí wa o àwa yìí o àwa máa lówó o a máa lálágbára o a máa wípé ọba ni kò sí ọba àmì ìlẹ́yìn rẹ̀ àwa ń dúpẹ́ fún àyìn bẹ́ẹ̀ náà ni à ń wá ní alárànṣe bẹ́ẹ̀ náà la tún wá ní olùtọ́ni sọ́nà bẹ́ẹ̀ là ń wá ní olùlọ́ kó ní gbogbo àwọn aburú rẹ̀ yóò yẹ̀ mí àwọn aburú sẹ́gbẹ̀yàn máa ń ṣe ní ẹbí di ọ̀gá ọlọ́run tí òun náà lọ́wọ́ bá wa ṣe ní báwa bá tó ń lò ní bàbá lò búkú bẹ́ẹ̀ olúkú ní ìjọ́ràn lẹ́lẹ́yìn. bóun là tó ní yẹn wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ báyìí náà lẹ́nu wípé wọn àfẹ́kítẹ̀ bọ́bá ti ẹ̀wà ti ẹ̀wà lọ́kọ tó ní ìdìbò tó ń lọ mẹ́yìn tọ́kárí ó ti wà mohajjad ó ti ní ti dáadé báńdìrì ẹ̀ sí pé tọ́ba ti lọ ilá ti kárí tọ́ba tó lọ mú kàkéré kù ẹ̀dá fún ọlọ́run ọba tí ọ̀wá lé kù lórí ipò nígbà kan eléyìí náà tó tọ́ ẹ pé àjẹ bá a bá ti rí sí ṣẹlẹ̀ láyé tá a sì máa ti lọ ẹ lè máa mà ìpẹ̀lú àgbọ̀ngàn tó lé ìgbà tó wà já mọ́ ẹni yìí lọ́wọ́ mẹ́ ọwọ́ máa ń sàbẹ̀ ní gbogbo ta ló ti ẹ̀ lé yọjú ta ti ẹ̀ ló tí ó sọ fún òun mẹ́fà fàjàgbàjà àwọn àbàmọ̀dá tí ó tẹ̀lé ẹ̀ ní ọlọ́run ọba tí òkú méjì mélé bóyá jẹ dẹ́ta ìkẹ́kẹ́ ọmọ abọ́gà wa kọ́ ọba sáájú wa àdébíwa Muhammad tó tó òjì sí ọlọ́run ni àbàmọ̀dájú wípé ní ọlọ́run bá ló rán fẹ́ lábàbà dájú wípé òun náà ṣe òfin àwọn àlẹ́bí ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run ẹ̀rú ọlọ́run bá ti ṣe pẹ̀lú ìṣẹ́gbẹ̀ mọ́ ọ̀dá lẹ́nu kí wọ́n bá wọn sọ ọ́bà yìí kí wọ́n bá wọn ara lẹ́ ẹ̀ ó sì lọ bá gbogbo àti dáadáa tẹ̀lé lánẹ̀. ẹ̀rú sọ̀rọ̀ ẹjá lọ mẹ̀lú pé máa pín sí ọlọ́run bá àlejò ọlá tó ń ṣe àwọn ọ̀rọ̀ lófin fún wa ó náà lè ká lè bẹ̀rù ọlọ́run a ti ń sọ ilé yìí náà lemálẹ́má láti pàtàkì bẹ̀rẹ̀ rọ̀lọ́nù ọ̀hún náà. Kò sáfà níka tí pé wọ́n gba rọ̀lọ́nù náà. Rọ̀lọ́nù wá dá ìtọ́lọ̀ ọba òfin ni wọ́n kọ́kọ́ fi kékeré òfin jí lọ. Ìtọ́lọ̀ ọba ni má gbé díẹ̀. Òun kò tó wá bá kéèkì ẹ̀ka rẹ̀ wípé hàn rọ̀lọ́nù fẹ́ ká. Rọ̀lọ́nù fẹ́ ká. Rọ̀lọ́nù tó ń kà kò sí làpá lára rẹ̀ mọ̀ rọ̀mùdáàbò tó kà fún ìsìnkọ̀ lára rẹ̀ nìyẹn o. orí pé kọ́ọ̀sì tá lọ lọ́wọ́lọ́wọ́ tírẹ́nì tá ń gbà lọ́wọ́lọ́wọ́ òun náà ti báwo láti lè bẹ̀rù ọ ìtọ́lọ̀ ọba àlejò ọlọ́sọ fún wa mẹ́nìyẹn o. lórí sọ fún wa nínú ààyè alákọ̀ọ́kọ́ tó kọ́ fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tó wa ó lẹ́yìn tẹ gbàlúkọ́ lódodo. olùkọ́ni tọ́lọ́ ọlọ́lẹ́ ìṣẹ́ ìpàdúpọ̀ lódodo ààwẹ̀ wọ́n ṣe lọ́rùn àyàn èyí lórí láì sí fẹ́yìn nìkan lẹ́ni àkọ́kọ́ wọ́n ti ṣe lọ́rùn àyàn fáwọn kan náà ṣáájú ìṣẹ̀lẹ̀ bá wá lè pàwẹ̀ ọ̀hún bá ti sílẹ̀ ẹ̀ka lẹ́yìn òkú ìbẹ̀wọ̀ lọ. Àbẹ́ ìgbà ó mẹ̀ pé òtítọ́nà ọ̀gá kú nínú àwẹ̀ wa ó lè bá ti ta àwẹ̀ tí ò wá tó ìbẹ̀wọ̀ náà látara àwẹ̀ ó gbà ó sì mọ̀ tó bá wẹ̀ rẹ̀ tó òwúlò nìyẹn ẹ̀mọ́ mùsùlùmí ààrẹ sí ìjọ fìkẹ́ni ó ṣe ń pé kò lè ṣẹlẹ̀ kò lè lálàáfíà fún yẹn gbáwẹ̀ àti kíkẹ́ ọlọ́wọ́ bá wà lẹ́ ìyẹn ló bá lóun tẹ́lifọ́ lọ́wọ́ bá wa nígbà tó fẹ́ máa sọ̀rọ̀ nípa àwọn ìdájọ́ àwẹ̀ ó kọ́ fún ayé àtúwá ó lè bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ nígbà tó kù tó bá wà lájọ́ òun náà kàn án tó fi parí ẹ̀ náà ẹ bẹ̀rù ọlọ́wọ́ bá náà. tẹ bá ti fà á ẹ jẹ olùbẹ̀rù ọlọ́run ọkọ̀ sọ ó tẹ bá fà á ẹ láwọn òfin rẹ̀ tó ti ń bá bọ̀ ó sọ ìjọ dáàbì tó máa yà kó dáàbì ká ẹjọ́ bá rẹ̀ kí ló yẹ kó ṣe kí làwọn ìṣàkó yẹ kó kó ìgbàwó tó tó kú tẹ̀ fán ẹjọ́ bá rí ìrìnàjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti tó bá wọn àwẹ̀ bẹ̀rẹ̀ gbogbo àwọn eléyìí náà máa yọ ìjọba tó fún wa. ẹjọ́ bá gbàwẹ̀ àwọn àyè owó ti yẹ ká máa bá gbogbo eléyìí àwáyà yẹn ti sọ fún àwọn ìdájọ́ pàtó parí ẹ̀kọ́ oníbàyí la sàlàyé àwọn òfin wa fún yín tẹ́ ẹ bá lè tẹ̀lé tẹ́ ẹ lè kọ́ yé ẹ tààrà bẹ́ẹ̀ ní ìwọ lọ. Ìyẹn sọ̀rọ̀ ẹ bá já lọ mà ìfọwọ́ bá wa òun ló sì bẹ̀rẹ̀ gbogbo ká òun ló sì lò fẹ́ ẹ̀. Pẹ̀lú ìdẹ̀ra rẹ̀ láti ṣe gbogbo tó ta máa bí pé jàmbá nítorí à ń kíra wa pé ẹ̀rọ kúkúra rọ̀mọ̀dọ́ra ẹkú múra rọmọdọ́nà lọ́bọ̀ aláàkàláfíà o títọ́ òun àti kíra wa lẹ́jọ̀ náà èyí tó ní ìrìn àjò òun náà là ń kíra pé ẹkú múra rọmọdọ́nà tọ̀ èyí náà ní last Friday nínú ọ̀rọ̀lọ́rùn fourteen forty seven tí ìlú tó níwáyé lọ. irú eléyàn tó lẹ́gẹ́rẹ́ kò tó wáyé máa ẹlẹ́yìn tó tó lè gbá ọkọ̀ ní bọ́tẹ́ bọ́tẹ́ èyí yóò káàdì sọ ní ṣẹ́kù wọn. a kàn pé last Friday of Ramadan fourteen forty eight ẹni tọ́nà bá ní ọba láyé abẹ̀rẹ̀ kọ́nà kó kàwá sílẹ̀ sí ọba láyé. pé ẹlòmíì kúkú bẹ náà báyìí kódà àwọn tó yí kò ní bá wọn dé òun náà ti máa láti owó sọ lọ́nà lẹ́yìn wa o ìjà gba ọ̀pọ̀lọpọ̀ lọ́nà láyé olùgbàlejò fún wa. ẹ má mùsùlùmí eléyìí tó kó kálukú alága lè máa ronú ká lè máa kíkiri nígbà wo lára abẹ́ bẹ̀rẹ̀ lọ́mọdọ́ọ̀lù. tá à ń sọ jọ òfin lọ́mọdọ́ọ̀lù yóò bẹ̀rẹ̀ lóṣù tí ń bọ̀ òfin ní lóṣù ó kọ́ sẹ̀ mẹ́ta ó kọ́ sẹ̀ méjì.

ìjáka farada pàpà jùlọ àrílẹ̀wà ìgbẹ̀yìnláwà yìí kí ló kálukú wa kú ti lé fún níjọsìn yàtọ̀ sí ìta bá bọ̀ lẹ́lẹ̀ kí ló kálukú ẹja tó lé fún níjọsìn fún ilé ìta bá bọ̀ lẹ́lẹ̀ ó lè bàjẹ́ kílẹ̀ kí àwẹ̀ ọba lè jẹ́ ìtẹ́wọ́gbà a sì jáwọ́ kó o ti àwọn a jáwọ́ kó o ti ọlọ́run lọ́wọ́ wa.

Fífẹ́ ló ti ẹ̀yìn tí ò wá tó jẹ́ ìbámu pẹ̀lú ìtànẹ́bì mú wa. Ló bá ara sọ fún wa pé ẹjẹ́ a máa sojú kòkòrò fẹ́ àdéhùn tànẹ́bì tó pẹ̀ wá ṣe. Ìwò làwọn sàn án bá tànẹ́bì kọ́ lẹ́sìn ṣe. Láyé ń bẹ́ẹ̀. Kó lànẹ́bì ṣe. Àwọn sàn án tí wọ́n ta ẹ̀sẹ̀ lọ́dọ̀dọ̀ àtẹ́bì báwo làwọn ti máa ń ṣe láyé látòlè kọ́ dé yìí. ẹ̀rẹ́ sọ gáà àmà fún wọn láti ọjọ́ láti ní ṣe ó ti bẹ̀rẹ̀. àtọ́gbọ́n kan ní wọ́n lọ pé ònílò onílé látòlè kọ́ níbi tiwa abẹ́ ìgbà. àwọn ní nàárì tẹ̀ látòlè kọ́ ní nàárì kọ́ níbi. ó pé nàárì kọ́ níbi náà pọ̀ kan ní. ẹ̀yọ́ pẹ̀lú ẹ̀rọ látòlè kọ́ níbi tiwa. ó ń ṣiṣẹ́ ọ̀fẹ́ ni àgbẹ̀dà àgbẹ̀dà tó kọ́ sí wa tọ́tún tèmi àgbẹ̀dà wà àrọ̀ àbá àgbẹ̀dà tó kọ́ sí wa lẹ́yìn láti omi ní jẹ́mẹ̀ ó lè wájú àgbẹ̀dà wà àrọ̀ ó lè látò lè kọ́ nírì àbí aago mẹ́rin ìrọ̀lẹ́ àbá aago márùn-ún rọ̀lẹ́ jẹ̀mọ́ ẹ̀sán wà lẹ́yìn ti dé o oníta bá fẹ́ gbalájá bẹ́ẹ̀ láti fọkàn tán nípa ah, àtìjíṣẹ́ ẹ̀rí ó jẹ́ sí tó pàdé èèyàn mẹ́ta owó iṣẹ́ ó wá àkó iṣẹ́ tí mo ní ọ́ ó ṣe àrí tí mo ní ọ́ ló ṣe yẹn èmi kọ́ ni mo ní yẹn Amẹ́ríkà èmi kọ́ ni mo ní tó ṣe yẹn ó lọ́rọ̀ mẹ́rí ẹ̀dá fún alákòókò ètò ìwà dáadáa amúrún elébìrà kan lọ ilẹ̀ ká ní kọ́lọ́wà sán rẹ̀ tó bá dé ilẹ̀ yẹn ẹtí tó wò ẹ ní ilẹ̀ láì owó mẹ́kẹ́ bá ń sàn ẹ plọ́ọ̀tì náà sì ni èló lẹ́ẹ̀kà ẹtìjọ tó wò lápẹ̀júwe láàgbà twenty thousand lápẹ̀júwe lọ́wọ́ twenty láti ẹ̀wà ẹ̀ lé di twenty thousand náà wà gbà ah ìlú rẹ̀ dùn ọba pàwọn èèyàn wá ìgbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tó bá ní ebi plọ́ọ̀tì tó ń jẹ yìí ẹja ẹ̀wò plọ́ọ̀tì méjì lélẹ́yìí ẹja tó plọ́ọ̀tì méjì àbóhùn kọ́ wá bẹ̀ mọ́ ọláwọ̀ èèyàn kan wá bẹ̀ plọ́ọ̀tì méjì ni wọ́n sá jẹ̀mọ́ àwọn sá kọ́ má fẹ́ẹ́fẹ́ẹ́fẹ́ wọ́n tún kú pẹ̀lú ṣùgbọ́n gbà tí wọ́n délé wọ́n lọ bá ẹni tó yàn abẹ́gbowó iṣẹ́ wa ẹgbẹ́ ọba jẹ́ náà tó ti ní mo ní lọ́wọ́ o àti ó kẹlẹ̀ ẹbí tí mo ní yìí ṣiṣẹ́ wa owó pàlọ́ ẹ̀yẹ. ṣé wọ́n máa a ti máa rọ wá lóko èyí tó jẹ́ jù òun ni ẹja ṣe èyí tó jẹ́ súnà tànẹ́bì ni ẹja ṣe òun làwa ti ṣe wá sí o. Ṣé ànẹ́bì tó lànẹ́bì ti ṣe lẹ́lá tó lè kọ́ sí yìí? Kó lànẹ́bì ti wá òun lẹ́lá tó lè kọ́ sí yìí? Òun lè jáà náà béèrè. Ṣé bí kò ní ọ̀nà kan mẹ́ta mẹ́? Ṣébí ká lè ṣe bá ànẹ́bì ti ṣe náà? Ṣé ìwọ̀n ẹja tó ọlọ́pọ̀ gbogbo àti ìtàbá mọ̀. torí ìdílé ìjọba mùsùlùmí ọlọ́ọ̀bà àlejòlá ó wá sí àwọn ìjọsìn ńlá kan ó ṣe é lórí fún wa nígbà tá a bá parí ọ̀lọ́ọ̀nù kò náà ní ká fi ìwé yìí. èèyàn yìí wù yìí ó wá ní àwọn ẹ̀kọ́ ó ti pàtàkì kéde mójútó kú ọ̀nà òmójútó nígbà ẹ̀ ni kó ṣe pé lọ́jọ́ tó láǹtọ̀ yìí ó kálukú wa náà lọ́yẹ ká wẹ̀ ìwẹ̀ ilé ìtàǹkọ̀ yìí ìwẹ̀ súnà ni o kéèké ìwẹ̀ kàǹkà tọ́fẹ́ nìkan o láti wẹ̀ ìwẹ̀ kàǹkà tọ́fẹ́ bẹ́ẹ̀ la gbọ́dọ̀ fún wẹ̀ ìwẹ̀ tó jẹ́ ìwẹ̀ súnà ìwẹ̀ súnà tàǹkọ̀ yìí bá ti máa fọ́ra wá gbogbo gbà bó o ti wẹ̀ jẹ́ nẹ́bà òun náà ni bó o ti wẹ̀wẹ̀ nínú òun náà ni àníyàn náà yọ mẹ́yàtọ̀ àníyàn náà yọ yàtọ̀ káwọ́dú bá ní fáwẹ̀ ìlànà àwọn ọmọ àlè tó kẹ́kẹ́ bákan náà a lò lóbítà olóòórùn fọkùnrin yàgbọ́ fún ọkùnrin obìnrin tí ó bá lọ yìí kò lè lóbítà olóòórùn torí pé àárín ti ń lọ àárín tó wà táwọn ọkùnrin tó lọ pàdé jàmá àkájúwọ̀ yìí tó ga nínú abọ́ wa èyí tí èèyàn bá ní tó ga nínú abọ́ ẹ̀ òun náà ní kó máa tọ́jú ẹni ọlọ́run

pé lílọ lílọ àwọn àsìkò dáhùn yìí pàápàá jùlọ nínú báwa dàgbà sí. ẹ bá ní yìí ẹ̀ẹ́dẹ̀ rò yìí pé gbogbo ìlú wa ó sí àtàkùrẹ́ ni wọ́n wà ní yìí ìdánwò ní káwọ̀ dàgbà sí. kí gbogbo ó ṣe kó ẹ fún ọ̀dọ́ wa bẹ́ẹ̀ dé yìí tó ọbẹ̀ dé yìí gẹ́gẹ́ tí wọ́n bá sí ìrànlá aago mẹ́sàn-án ó ti yẹ kó nílẹ̀ ṣe fún tó lórí ìdí eléyìí ọ̀pọ̀rọ̀ náà ẹlòmí ìtọ́wà wọ aṣọ tuntun lára aṣọ tuntun kò níbẹ̀ sí wọ̀ lọ́kàn wọ̀ tó nílé yóò nítorí wáyá jọ sí kòwó tó dé fẹ́ẹ̀sì yẹn lè pọ̀ kò ní sì fẹ́ wọ̀ lọ́wọ́ fún àwọn yóò kaná yóò wá wọ̀ lẹ́yìn ìgbàjọba sí òun náà ẹ̀mọ́ rẹ̀ láti sọ wọn máa ń ṣe lẹ́yìn tó dáa ju ní káwọ̀ yìí tó dáa nínú aṣọ wa. wọ́n á yẹ pé tuntun máa bá rà ìṣẹ́ aláya káwọ̀ lọ. Wọ́n bá tọ̀ sí àkópadà máa bọ̀ sí lára lẹ́gbà. Bákan náà, sojú kòkòrò lórí pé jáde nínú ìjìnlè fífìlè síkọ̀ yìí, gbogbo ìjìnlè fífìlè tó bá wáyé, èèyàn máa jẹun kéèlò tó lọ ni. tó jáde lè jẹun ni, tó bá wọ́n rí àbọ́lẹ̀ pé ànábì àjẹrú dírù ṣùgbọ́n kò sí òkà kan pàtó lè jẹ mẹ́ta ó lè jẹ márùn-ún ànábì sá fẹ́ràn kó jẹ wú dírù nígbà tàbí lò. bá táwa náà táwa ó àmàlà lórí pé lọ́rùn tó jáde kálẹ̀ yìí sì ṣe ní gbogbo tó ti fẹ́ràn.

tó tún bá yọ ní o. Kéde, ó ní ọ̀dọ́ ọ̀nà ti 24 àbí ẹ̀kọ́. Ó túnmọ̀ sí pé a máa wá oṣù níjọ Wẹ́ẹ̀sì níbọ̀ ní ìṣèjọ́ mẹ́fà. A máa wá oṣù ní ọjọ́ mẹ́fà èlé. Tá a bá ti lóṣù, ó túnmọ̀ sí pé Rọ̀mọ̀dọ́ ni wọ́n máa jẹ́ 20 kí nìyẹn. Rọ̀mọ̀dọ́ a bá ti alẹ́gọ́ 29 ó túnmọ̀ sí pé rọmọdọ́nù ó ti kí ni rọmọdọ́nù ó fi táàkì ó túnmọ̀ sí pé jọ fúláìdè náà ní kí ni lọ́dọ́ ọ̀bọ̀ nínú àmọ́ tó bá lè jẹ́ 29 ó sọ yìí pé kọ́ọ̀dé lọ́dún ọ̀bọ̀ sí káwọn sì máa pàdé ní yìí Amẹ́ríkà káà máa pàdé ní yìí ìwà ló sí láàyè ilẹ̀ yìí ìwà láà máa kírun pẹ̀lú òkú ọlọ́run ní déédéé aago mẹ́sàn-án àbọ̀ níjọ́ náà mọ́lọ́mú

òun ni ká lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká sọ́ra fún àjàgídíjàgá ìwà àyọ̀pọ̀rọ̀ nínú ọdún ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ mi máa ń ju àyọ̀pọ̀rọ̀ ẹlòmí àwọn máa ti sùn fún un ẹlòmí àwọn amọ́tò wà fún wa oríṣiríṣi lẹ́màá rí ẹgbẹ́ ìjà tó pẹ̀lẹ́ ìjà ń sọdún pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìjìká pé mọ́tò ní ìjà fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ti máa sí ní ẹ̀já fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó lẹ́yìn tí mẹ́tẹ̀ẹ́ ní lọ náà fún pẹ̀lẹ́pẹ̀lẹ́

Lẹ́gbàá ti tó ti wo lẹ́gbẹ̀ẹ́ tó yẹn yóò ti ẹ̀fẹ́ rẹ̀ báyìí tí òun wá fi ẹ̀fẹ́ rẹ̀ àti ìlọ tí ọmọ sáná, àwọn ọmọ wá pariwo ẹ̀. Lọ́jọ́ tí a lè láyé, ó ti ṣe é náà nù, ó sì sì lọ́wọ́ ẹ̀, ó lọ borí sọ mọ́ta lọ lọ́mọ orílọ rí ìpìlẹ̀ lọ́mọ orílọ jọ́nà ibẹ̀ náà lọ́pàá jáde láyé ìjọba mùsùlùmí ìṣẹ́yà bá máa ṣe tí ọba sọ́ra oní ẹ̀yìn wáyọ̀ ẹjá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wà ní ọdún mùsùlùmí ọdún tá a bá ń sọdún ẹ̀ka ń sọdún pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Bákan náà, tó bá wọn fún ni sínú bá gbọ́nà kan lọ, tí ò sí wàhálà kí ni ó gbọ́nà kò ní ìdarí. Nínú ẹ̀kọ́ ọdún, òun ni wípé a lọ Zakato lè fi tírì. Láti ká tó lọ sí England náà yọ, ilé ìtàkàrà máa ṣàlàyé àwọn ìdájọ́ ẹ̀. Bákan náà, ìgbà lọ́mọ̀ yìí, àkókò kan ni lọ́yẹ̀ká tó lè jẹ́ sí ìbáṣepọ̀ wa láwùjọ wa ó lágbára sí dáadáa nínú ẹ̀mí káyé kókún ẹbí wa kájà mọ ẹbí pọ̀ àwọn ẹbí wa tá a fi ti pẹ́ ẹ̀já yọjú fún wọn kákìlá wa kákìlá wa káyìnàwọ́ ọ̀rẹ́ dáadáa síra wa àwọn aláìní ká fún wọn ní nǹkan lẹ́yìn pé kàkátòlè títí yàrá tí máa ṣe náà nìyẹn lẹ́yìn pọ̀ báyọ̀ kàkátòlè títí ìṣẹ́tọ́ fún ní ìkà ní náà ó tún pọ̀ mọ̀ ìyá rẹ̀ á máa kíra wa ní pẹ̀lú àwọn gbólóhùn tó kí ìjọ ọmọ má gbà lọ́wọ́ sí ìsìláàmù kọ́ wáyé pé ogun tá à ń gbé bọ̀ láti lóṣù kan náà dákùn bá lọ́wọ́ ọmọdé àdúgbò náà yọ. ilé ìgbàjúmọ̀ nínú ọ̀rọ̀ àwọn sọ̀hábà tí wọ́n máa ń kíra wọn bẹ́ẹ̀ pé kakọ́ bá lọ bọ́ òun nínú àwọn àlejò. tọ́lọ́ yóò lé káwa náà ká fi fẹ́ yóò wá ní ká máa wí. jẹ̀mọ́ mùsùlùmí gẹ́gẹ́ bá ti mọ̀ pé ọdún ó sì bá ìtùnú ọba rẹ̀ náà ni mo ẹja mọ̀ pé ó ní gbèdéke o ẹja lò ó láti lè ti tẹ̀ láti ọlọ́run yìí o ká jìnà sí àwọn ìwà àyọ̀pọ̀rọ̀ ìwà búburú níbi akọ rírá níbi wíwọ̀ àti gbogbo àwọn jíjẹ àti gbogbo àwọn ọ̀tọ́lọ́wọ̀ fẹ́ ká jìnà sí ìyapa àti ọlọ́run níbi jíjẹ náà níbi múmu náà àti níbi wíwọ̀ Ìtọ́nà bá láwọn gbọ́dọ̀ jẹ́, ìtọ́nà jẹ́ láti àtọ́nà lọ́dún ti bẹ̀rẹ̀ láti òun láti gbàgbé ọ̀mọ̀lọ́nù ti bẹ̀rẹ̀. Láti ọjọ́ tí kò lójú ń sọ̀jọ́ wípé áà láti ọdún yẹn lọ bá ṣe ìwà ẹ̀fẹ̀ ni o. Bákan nínú wíwọ̀, ọkà ń jùlọ ìwọ bàbá tó ẹ̀kọ́ ẹjá jìnà sí mùsùlùmí o láti àtàkẹ́sì márùn ọ̀rọ̀ tó wá bọ̀rọ̀ àti ààrẹ jì o ọkọ̀ bàdá máa ń sọ kò tó ń sọ o ọlọ́wọ́ wùlé ìmọ́mù yín wí o a ń ti sọ pàdé náà rẹ o torí ìdí eléyìí à ń wí o àlẹ́bí ní ọ̀gá àlẹ́bí ní ogun ẹni tí ká ní sí yìí kéjìnà sáànù ọlọ́ọ̀kọ́ máa bá òkú wọn tó wá tó ìrẹ kalẹ̀ náà pé máa bá ń fi irun àbẹ́bí ìdìnnà ọlọ́ọ̀kọ́ máa bá òkú sí ń abẹ́ pà ń ẹlẹ́kọ́ kóòtì ọmọ́tì kò lé ní kó òkú lórí kẹta ìpínlẹ̀ ọkọ̀ sáà lẹ́yìn ìfọ̀ gbogbo akálẹ̀ jọ torí lẹ́yìn wọ́n bàbá bá ẹkú wọn náà lọ́wọ́ ara ọmọ rẹ wọn lọ́wọ́ ara ìyàwó rẹ èyí tí wọ́n sì

àmùbá ìṣọ́kà wá wọ́n ló ti fi ọlọ́run sọ fún wa pé àyáàmù kẹfìrí wọ́n sọ̀rọ̀ yìí bá àbùkọ́ nu léyá nípa àyáàmù kẹfìrí ọjọ́ ọdún ọjọ́ jíjẹ ọjọ́ ọdún mu ni o ṣùgbọ́n bó ti rí òun náà a gbọ́dọ̀ máa rántí ọlọ́run èyí ló wá jẹ́ ìbámu náà pẹ̀lú ọdún kékeré náà láàmà jẹ́ àmọ́ mu láti máa dunú lóòótọ́ ìgbà ìmẹ́jà níbi wíwọ̀ níbi jíjẹ níbi mímu níbi nílá níbi lílo wa àwọn ahùnmọ̀ àrínà láti hákọ̀ wọ́n tó kọ̀nà jìlá wọ́n mẹ́lẹ̀ bàtílà bàtílà wọ́n tó kọ̀nà jìlá bàá. الحمد لله الذي بنعمته تتم الصالحات والصلاة والسلام على أتم على أتم في رسالات نبينا محمد وعلى آله وصحبه والتابعين لهم إحسان إلى يوم الدين وبعد فاعلم عباد الله أن الزكاة للفطر صدقة مسروحة في شهر شهر رمضان واجب صلاة كل مسلم حتى يوم الحين وليلته طاعة من طعام زائد عن قوته وقوت عياله ويلزم الإخراج عن نفسه وعن وأما الإنسان والنفقه عليه الزوجات والأولاد وأما الحمل قبل يستحق إخراج أهل قوله صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان صائم من تمر أو صائم من شعير قال الحر والعبد والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تودى قبل خروج الناس إلى الصلاة أخرجه البخاري ومسلم ولم يبق من آكاد الزكاة والفكر شيء إلا وقد ذكر هذا الحديث من وجودها ووقت ومن ومقدارها وقولها طعاما ومن انواعه من الطعام وعلى من تجب وعلى من تجب ووقت مواتها وأبنى من رفع تطلب زكاة الحالة فقد ذكر النبي صلى الله عليه وسلم الحكمة من مشروعات في مشروعيتها أو هذا من هذا الحديث عن ابن عن ابن عباس رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر وفرضا للصائم من اللغو ورفض وتوبة للمساكين أخرجه أبو سعود ويجوز تسليمها قبل العيد يوما بيوم أو بيومين لغير الصحابة رضوان الله عليه أجمعين هذا هو مفهوم ọba tó ṣe pé pẹ̀lú ìṣẹ̀ra rẹ̀ náà gbogbo nǹkan máa fi ń ké ṣe máa sọ mọ́ra wa lẹ́ẹ̀kan nínú bẹ̀rẹ̀ oṣù pa wa lọ́wọ́ la bẹ̀rẹ̀ Ramadan ó ti ń ṣe lọ báyìí o Ramadan àwọn ti ń ṣe lọ báyìí o ti ń ṣe lọ báyìí o àbẹ̀rẹ̀ ọba àlejòọlá kọ́nà ọba àlejòọlá kó parí jọ fún wa. ìyá ìṣẹ̀kọ́nà wa bá ẹni tọ́lọ́ fi parí tó pa àwọn àtẹ́bí ọlọ́run

yóò yọ abọ́ kan nínú oúnjẹ ilé ìtọ́sẹ́kù fún nínú àwọn tara ẹni oṣù àlùtara ẹ̀dẹ́ yíyọ rẹ̀ wá padà fóun àtàwọn tí ó ń gbọ́ bùkátà lórí wọn bí ìyàwó bí ọmọ ṣùgbọ́n oyún ọ̀ràn àyàn fóun bá yọ àgbàládá lórí ẹ̀. tó mọ̀ wá rí wọn sọ́lá níbi wọn nígbà tá a bá ti parí rọmọdọ́ọ̀nù báyìí àwọn máa ń lọ látara dọ̀ ní tí ó jẹ́ táwọn máa jẹ lọ́dọ̀ wọn nìyẹn wọ́n a máa jẹ wọ́n a máa jẹ ọkà bàbà wọ́n a máa jẹ wọ́n a máa jẹ búrú àtúkọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ inú àwọn nǹkan wọ́n a máa fi yọ wọ́n wá yọ lórí ọkùnrin yọ lórí yọ lórí ẹrú tó bá ti jẹ́ mùsùlùmí láwọn gbogbo tá a máa béèrè nípa àdájọ́ nípa bá ti yọ sàká tó lè ìlú ti jọ nílẹ̀. A rí wípé ìgbàwó lọ́jọ́ dandan ó jẹ́ dandan fún wa pé ká máa yọ tó wá ti di ọjọ́ tó láàbù nínú ọ̀rọ̀

ìṣẹ̀lá tí máa ń yọ. Ó pẹ̀lú fún wa náà, gbogbo ọ̀rọ̀ oúnjẹ tá a bá máa jẹ tó sì rọrùn òun ẹ̀jẹ̀ ká wò. Àwọn kan máa ń gbé ránṣẹ́ àlàkẹ́ jáde, ẹ̀ pàpà jùlọ irú pàtó alájẹ tó sọ̀rọ̀ lógun wa fún àwọn tó jẹ́ bí wa tó súnmọ́ wa láàrin jẹ́ ẹgbẹ́ ìyàwó rẹ̀ òun nígbà tó ń gbọ́ wọn o àwọn ẹbí rẹ̀ tó súnmọ́ káàní lọ́wọ́ wájú tó pọ́n àwọn ẹbí rẹ̀ jìn tó tún náà ní wàhálà sí wà àwọn tó jẹ́ káríkà tó fẹ́ lágbègbè rẹ̀ ilé ìbáwájú ọdún àti àgbáyá ó fún wàhálà pé wá fún ìmọ̀ọ́mù mọ́tálásí yẹn àbí àbá tí ń kọ́ àwọn ọmọ rẹ̀ kéwú

ọkùnrin obìnrin ọmọdé àgbogbo ìran èèyàn bá jẹ́ mùsùlùmí làmà yóò zàká lórí ẹ̀ wọ́n ọkùnrin ó níyàwó tí è ṣe mùsùlùmí ọ̀rẹ́ rẹ̀ lọ́kọ́ yọ zàká tẹlifíṣì lórí ìyàwó òwò ẹ̀ yọ zàká tẹlifíṣì lórí ìyàwó rẹ̀ tí è ṣe mùsùlùmí o ọlọ́mọ ìgbàdánwò fún wa ẹni ọlọ́mọ tí òun àti islam kò ní zàká tẹlifíṣì wọ́n ya ìyàkuyà àwọn fẹ̀sìn ọlọ́run mẹ́tí tó jẹ́ ìgbàná ògún wa o àlọ́kan náà a rí i pé ibi tá a máa gbé lọ òun náà wọ́n ti sọ o àwọn fún àwọn aláìní a fún àwọn tí a rí pé wọ́n súnmọ́ wa tá a rí pé wọ́n lágbára làkàtúrẹ̀ fi kiri lọ́wọ́ wá nígbà torí kí a rí eléyìí tó wáyé nínú àwẹ̀ lọ́dọ̀ wa yálà nínú ọ̀rọ̀ àbí nínú ṣe làbábẹ̀rẹ̀ bí tíri ọlọ́wọ́ bá rí kan ṣe ó sì pa gbogbo méjì pọ̀ báwọn ẹlẹ́ẹ̀kẹta òun ni láti lè fi sun àwọn aláìní náà nínú ẹwùn Islam ó yàtọ̀ sí ọdún àwọn ẹlòmíì máa ń ṣe àwọn ẹlòmíì máa ń sọdún yìnbá yìnbá àwọn ẹlòmíì máa ń sọdún náà ní lẹ́gbàá náà ní lẹ́gbàá ṣùgbọ́n ọdún tiwa nínú Islam ọdún ká dun aláìní nínú kínú gbogbo wa náà jọ dùn ìtọ́nà ká dunnú ká tún sin lọ́hùn ká tún gbà láyá òun náà ni ọdún tiwa nínú Islam jẹ́mọ́nù tèrè rẹ̀ àwọn nǹkan tí ìgbàgbọ́ tèrè fi ti tèrè lẹ́yìn ṣùgbọ́n àtọ̀ fún àwọn ẹgbẹ́ láyọ̀ ó jẹ́ dandan fún ọ̀la àbọ̀ ọdún kọ̀ọ̀túnla wọn ayọ́ abẹ́rẹ́ gan ọdún kọ̀ọ̀la ti lápẹ́júwe ní sàn àbọ̀jẹ́ twenty nine sọ twenty nine yẹn ẹlòmílẹ̀ di ọdí ẹ̀ ẹlòmíì tó káwé sí pé thirty nine ní ọyọ ẹ̀kọ́dún kọ̀ọ̀la náà ẹlòmíì tó ọdún ìjọ ọdún kẹ́kẹ́kẹ́kẹ́ òun lọ́wọ́ lọ́la jù ẹ̀kọ́ wa lè lọ bẹ́ẹ̀ tí ò ní nílà ìgbẹ́ tó bá yọ ọdún kọ̀ọ̀la náà ọkọ̀ النبي صلى الله عليه وسلم وما يوبيه اللهم إذب الإسلام والمسلمين والمشركين اللهم بلغنا عيد الفجر اللهم بلغنا عيد الفجر اللهم تقبل صيامنا اللهم تقبل صيامنا اللهم تقبل صيامنا اللهم تقبل قيامنا اللهم تقبل ركوعنا اللهم تقبل سجودنا اللهم تقبل جميع اعمالنا الخيريه اللهم تقبل دعاءنا سلامتك يا ارحم الراحمين اللهم وفقنا ليله القدر اللهم وفقنا ليله القدر اللهم اجعلنا مما فائزين في ليله القدر سلامتك يا ارحم الراحمين اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا اللهم اجعل هذا العيد عيد السرور لنا وطاعه سلامتك يا ارحم أرحم الراحمين اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا كل عين واجعلنا للمتقين إماما اللهم ربنا اللهم ربنا آه، آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم قم إلى صلاتكم